kọ́ríntì kínní orí kẹsàn-án. ṣé bí mo ní òmìnira ṣé bí àpọ́stélì ni mí ṣé bí mo ti rí jésù olúwa wa sójú ṣé bí àyọrísí iṣẹ́ mi nínú olúwa niyín bí àwọn ẹlòmíràn kò bá tilẹ̀ gbà mí bí àpọ́stélì ẹ̀yin gbọ́dọ̀ gbà mí ni nítorí èdìdì iṣẹ́ òjíṣẹ́ mi nínú kristi ni ẹ jẹ́ ìdáhùn mi nìyí fún àwọn tí wọ́n ń rí wí sí mi. Si ṣé a kò ní ẹ̀tọ́ láti jẹ àti láti mu ni? ṣé a kò ní ẹ̀tọ́ láti máa mú aya lọ́wọ́ nínú ìrìn àjò wa gẹ́gẹ́ bí àwọn àpọ́stélì yòókù àti àwọn arákùnrin Olúwa àti Pétérù? Àbí èmi àti Bánábà nìkan ni a ní láti máa ṣiṣẹ́ bọ ara wa? Ta ló jẹ́ ṣe iṣẹ́ ọmọ ogun tí yóò tún máa bọ ara rẹ̀? Ta ló jẹ́ dá oko láì má jẹ nínú èso rẹ̀? Ta ló jẹ́ máa tọ́jú àgùntàn láì mú nínú wàrà àgùntàn tí ó ń tọ́jú? kì í ṣe àpẹẹrẹ tí ènìyàn nìkan ni mo fi ń sọ nǹkan wọ̀nyí ṣe bí òfin náà sọ nípa nǹkan wọ̀nyí. nítorí ó wà ní àkọsílẹ̀ nínú òfin Mósè pé ìwọ kò gbọdọ̀ di ẹnu màálù tí o fi ń ṣiṣẹ́ lóko ọkà ǹjẹ́ nítorí màálù ni Ọlọ́run ṣe sọ èyí tàbí kò dájú pé nítorí tiwa ni ó ṣe sọ dájúdájú nítorí tiwa ni. Dájú, dájú, nítorí ó yẹ kí ẹni tí ń roko kí ó máa roko pẹ̀lú ìrètí láti pín nínú ìkórè oko bẹ́ẹ̀ ni kí ẹni tí ó ń pa ọkà ní ìrètí láti pín nínú ọkà náà nígbà tí a nǹkan ẹ̀mí fún yín ṣé ó pọ̀ jù pé kí a kórè nǹkan ti ara lọ́dọ̀ yín bí àwọn ẹlòmíràn bá ní ẹ̀tọ́ láti jẹ lára yín ṣé ẹ̀tọ́ tiwa kò ju tiwọn lọ ṣùgbọ́n a kò lo àǹfààní tí a ní yìí kàkà bẹ́ẹ̀ à ń farada ohun gbogbo kí a má bàa fa ìdìnà fún ìyìn rere Kristi ẹ kò mọ̀ pé àwọn tí ń ṣiṣẹ́ nínú tẹ́ḿpìlì a máa jẹ lára ẹbọ àti pé àwọn tí ń ṣiṣẹ́ níbi pẹpẹ ìrúbọ a máa pín nínú nǹkan ìrúbọ tí ó wà lórí pẹpẹ bẹ́ẹ̀ gan ni olúwa pàṣẹ pé kí àwọn tí ó ń wàásù ìyìn rere máa jẹ látinú iṣẹ́ ìyìn rere. ṣùgbọ́n n kò lo àǹfààní yìí rí kì í ṣe pé kí n lè lo àǹfààní yìí ni mo ṣe ń sọ ohun tí mò ń sọ yìí nítorí ó yá mi lára kí n kúkú kú ju pé kí ẹnikẹ́ni wá sọ ọ̀nà ìṣògo mi di asán lọ nítorí bí mo bá ń wàásù ìyìn rere kì í ṣe ohun tí mo lè máa fi ṣògo nítorí dandan ni ó jẹ́ fún mi bí n kò bá wàásù yìn rere mo gbé nítorí bí ó bá jẹ́ pé èmi fúnra mi ni mo yàn láti máa ṣe iṣẹ́ yìí mo ní ẹ̀tọ́ láti retí èrè níbẹ̀ ṣùgbọ́n tí ó bá jẹ́ dandan ni mo fi ń ṣe é iṣẹ́ ìríjú tí a fi sí ìtọ́jú mi ni kí wá ni èrè mi mo ní ìtẹ́lọ́rùn pé mo ń wàásù yìn rere lọ́fẹ̀ẹ́ n kò lo àǹfààní tí ó tọ́ sí mi nínú iṣẹ́ ìyìn nítorí bí ó tilẹ̀ jẹ́ pé òmìnira ni mo wà tí n kò sì sí lábẹ́ ẹnìkan síbẹ̀ mo sọ ara mi di ẹrú gbogbo ènìyàn kí n lè mú ọ̀pọ̀lọpọ̀ wọn wá sọ́dọ̀ Jésù nígbà tí mo bá wà láàrin àwọn Júù èmi a máa di Júù kí n lè jèrè wọn nígbà tí mo bá wà láàrin àwọn tí ó gba ètò ti òfin Mósè èmi a máa fi ara mi sábẹ́ òfin Mósè òfin lè jèrè àwọn tí ó gba ètò ti òfin bí ó tilẹ̀ jẹ́ pé n kò gba ètò ti òfin Mósè fúnra mi nígbà tí mo bá wà láàrin àwọn tí kò gba ètò ti òfin Mósè èmi a máa fi ara mi sí ipò wọn bí ó tilẹ̀ jẹ́ pé mo ka òfin Ọlọ́run sí pàápàá jùlọ òfin Kristi èmi a máa ṣe bẹ́ẹ̀ kí n lè jèrè àwọn tí kò gba ètò nígbà tí mo bá wà láàrin àwọn aláìlera èmi á di aláìlera kí n lè jèrè àwọn aláìlera èmi á máa sọ ara mi di gbogbo nǹkan fún gbogbo ènìyàn kí n lè gba àwọn kan nínú wọn là lọ́nà kan tàbí lọ́nà mìíràn èmi á máa ṣe gbogbo nǹkan wọ̀nyí nítorí ti ìyìn rere kí n lè ní ìpín nínú ìbùkún rẹ̀. ṣé bí ẹ mọ̀ pé gbogbo àwọn tí ń sáré ìje ni ó ń sáré ṣùgbọ́n ẹnìkan ṣoṣo ní gba ẹ̀bùn ẹ sáré ní ọ̀nà tí ẹ ó fi rí ẹ̀bùn gbà nítorí gbogbo àwọn tí ń sáré je a máa kó ara wọn ní ìjánu wọ́n ń ṣe èyí kí wọ́n lè gba adé tí yóò bàjẹ́ ṣùgbọ́n adé tí kò lè bàjẹ́ ní tiwa. nítorí náà eré tí èmi ń sá kì í ṣe ìsákúsá láì ní ète èmi kì í máa kan ẹ̀ṣẹ̀ tèmi ní ìkànkùkàn bí ẹni tí ń ka afẹ́fẹ́ lásán lẹ́sẹ̀ẹ́ ṣùgbọ́n mò ń fi ìyà jẹ ara mi mò ń kó ara mi ní ìjánu ìdí ni pé nígbà tí mo bá ti wàásù fún àwọn ẹlòmíràn tán kí èmi alára má bàa di ẹni tí kò ní yege nínú ire ìje náà